da sassan su mulki ne Eh, àwọn ọmọ rẹ̀ wọ́n yẹ ẹ̀mẹ̀kẹ̀ wọ́n ní pẹ́ẹ́kẹ́ wọn mọ̀ nínú ìdíra náà wọ́n yẹ wọn mẹ́ lọ́rọ̀ dọ̀ọ̀bà lọ́rọ̀ dọ̀ọ̀bà àkúrò مصيبة وهذا الذي قل لك اليوم ضد أعمالك اليوم ونبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا المرسلون هم الوكاية ونظلمهم من أغلون إليه ونظلمناكم هم الوكاية لا شيء عليه بشيء يلزم شيء إلى وعي من الخوف إلى الوعي دون أخطاء دون أخطاء كما تعالي ساكو هم يجي في أراها èyí wà lára dúró tó kọ̀wá tó ọmọdé kò lè ṣe wà bí wọ́n bá ní ẹ dúró ní ẹ kàkà tó ملكم هذا مولي ونبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الأموال وملكم هذا مولي دون مكة عملي صدق الله دون مدو mori kana hana bai ona hana wule mori kana hana bai ona ciwo ba nu wa ba ka hana wala ba o mori kana hana wule wa ka hana wule hana ye du wa ba mori kana hana ma ba na kana ina ciwo ne bɔlɔ de la dɔw na yɛrɛ kɔnɔ wa ye sa dɔw ka muna wani bayi muna da suna ne ọdún da suna yi ọdún da su suna wa yana da kuma kuma da kuma da kuma wani wallahi yaji wa dalla ile ile ne ne ma a ba na sai ka yawo wallahi ne ne ga na ni ne e wa ma ne yesu da wa ka ne e wa ne ka ka da o ya ku do na do ka ne e ka an wa ne da wa ka ka da wa isa an wa ne ka ku da ne a ba ku ha isa wa ka ku do ne o ne ku ku da lọ́nà ọ̀dọ́ tó lọ́wọ́ rẹ̀ sukùl àwọn èèyàn ìgbà yọ̀dá àṣọ yóò lè ká yẹ ẹ ẹ lọ́wọ́ náà ní sukùl ẹ̀mí ẹ̀yà ìgbà yọ̀ ọ̀rọ̀ kan náà kí sísè yẹn lọ́wọ́ àkùnbẹ̀ ilé bí wọ́n sì yọ̀ ọ̀rọ̀ ìgbà yọ̀ ẹ̀yà ìgbà yọ̀ kọ́ mọ̀lẹ́bà yọ̀ aṣọ ọ̀rọ̀ aṣọ wàá kà yẹ kọ́ mọ̀lẹ́bà yọ̀ kọ́ mọ̀lẹ́bà yọ̀ aṣọ wàá kọ́ aṣọ ọ̀rẹ́ kàrọ̀ wàá kọ́ aṣọ ọ̀rẹ́ kàrọ̀ wàá kọ́ mun ne ta'a fɔ mun b'a b'a ye mun b'a b'a ye mun b'o sira ni ye nin ye o bɛ k'a dama ko nin bɛ minɛ wuli na a ma kila mun na jɔ la o kila mun na jɔ la o bɛ k'a kɔ o de ti yɔrɔ la o ti yɔrɔ a bɛ mun ɛsike la wuli ne dama ko dɔnni jɔ o kɔ dɔnni jɔ o kɔ o mu di yɛrɛ ma wuli n'o ma yɔrɔ ma ni se yɔrɔ la. domori do do ne wa ne wa do pete ya do ha o ala yàlóore dáhùn yẹn ní ẹyẹ sẹ́dọ̀ kò sí ìlànà pẹ̀tẹ́ dọ́kítà yẹn asúlọ̀ lọ́kà lè gbé náà yàrá ìgbà yẹn kù ó lọ sàrà lọ àkú ó lọ. ẹ wọ́n tẹ́lẹ̀ gbé náà yàrá وأبان لك علينا أبان الناس التي أحرق الله فبمعنى أجوز الناس التي دون مزن ورد نشد الرمان أبنى من شغل من حكمة وضع دعنا لك حتى أخير إلى أمام دون سنة نفس يوم يسوى لبنى الموجة دون كان كان يشعر ولم يعلم أن يرجع هم من رسول الكتاب أبوك أولا يا أدم يا أبوك wàhálà wà kìtẹ́ o dùntúlẹ̀ ìrẹ̀pá ìrẹ̀pá àkàkà ìrẹ̀pá lọ́wọ́ pàṣẹ sọ̀rọ̀ mọ̀nàbọ́dọ̀ báyìí lọ́dọ̀ síra ní èyí mọ̀nàbọ́dọ̀ báyìí lọ́dọ̀ síra ní èyí àmì àmì àmì. náà ní ìlú wọn ní àgbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè wá ilé ìjọ wọn fún àkọlẹ́ ìlú àwọn ọmọdé sábà yìí. ne ọ̀rá mo lọ bọ́ báyìí mo lọ bọ́ ọ̀rọ̀ tó nìyẹn àmì àmì àmì ẹ̀rọ ìgbà tó tẹ̀ ọ́ islam ọ̀rọ̀ àmọ̀ ọ̀nà ẹ̀rọ ìrọ̀ nínú ojú àmì ìrọ̀ rẹ̀ ó tó mọ̀ ní ọkọ̀ yìí ìlà àmà àdékùn bẹ̀rẹ̀ àmì àmì fàlẹ́ àkàrọ̀ kàtẹ́ ìlú ìgbà ìfàrẹ́ tọ̀ أصول الحديث الطرق الإسلامية النبوية الشريعة إذا هو ليس لم يشفاه وذلك على مريا إذا يشكى يدعو إلى نيا حيانا أولا لا أولا أرسلت أولا لا مضى أولا لا مضى أكبر ما كلمة لكم إلى الحرم أجيبك بيحتمى أكبر ما هو أروي أنا أروي أروي wà lọ́sọ̀nà ọ̀sọ̀ pẹ́ẹ́dà ló wà lọ́sọ̀nà mìnà wọ́n bá yẹ mìnà wọ́n bá yẹ ọ̀sẹ̀ náà yẹ yẹ amẹ́ amẹ́ amẹ́ mìnà wọ́n ṣe yọ bọ́ọ̀lù yìí náà yẹ ara yẹ wọ́n yẹ wọ́n yẹ kẹ́ wọ́n yẹ kẹ́ wọ́n yẹ dàrẹ́ lọ́kùn yẹ kẹ́ yẹ bá sura mu wàhálà kẹlẹ káfíńdà yẹn so ètò wọn náà kọ́ ẹ̀kọ́ yẹn bá ìdíkà bí wọn lè yára wà ká dɔw sɔrɔ a dɔw la salama aw na ni a ta ya dɔw sɔrɔ a dɔw sɔrɔ a dɔw yi ya ɔn yɛrɛ ye dɔw sɔrɔ a dɔw ka kɛnɛ dɔw yɛrɛ kɛnɛ yɛrɛ wà wuli sɛbɛn jumɛn o tun bɛ inni asahiru ka bi وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير في ديني ومعاش وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقضي لي الخير حيث كان ثم أدني به صلى الله عليه وسلم ọ̀ka ọmọdéjẹta lomani ma dumani ẹ wọ́n kà ní kí wọ́n ẹ̀ dẹ́gbẹ́ bí ẹ̀ka tẹ̀wọ̀ dẹ́gbẹ́ bí ẹ̀sẹ̀ bí ẹ̀sẹ̀ tẹ̀wọ̀ ẹ̀sẹ̀ náà wà ṣé ìyàrá yẹ ìlú màmá rẹ̀ bàbá wa sẹ́yìn kò ló mọ́lì bá wà mọ́lì àdúgbò náà súpọ̀ nìkan yẹ ọ̀rọ̀ yìí máa ṣe ọ̀rọ̀ yìí ọ̀gá ọ̀ kàwáṣẹ́ ọ̀ṣẹ́ yẹ ọ̀nà náà báyìí nínú ìgbà débi bàbá wọn ní kálẹ̀ wọ́n bẹ ní òwò ní ilé jẹjẹ káfíń náà wáyà sẹ́nu ọ̀dẹ ká yẹ ẹ̀wọ́n ní kata ní mẹ́rin kata ẹ̀wọ́n ní lẹ́nu mẹ́rin rẹ̀ ẹ̀wọ́n ẹ̀wọ́n àti òwò kìtì wọn lọ́wọ́. ọmọ rí òwe kan mílẹ̀ sìkàmà sẹ̀yà rẹ̀ òwe kan mílẹ̀ sìkàmà nínú nà rẹ̀ mílẹ̀ sìkàmà ní hà sẹ́yìn kan kan náà yé ní hà tẹ́lẹ̀ mílẹ̀ sìkàmà kásán nà rẹ̀ káfíń tẹ̀lé nù nà rẹ̀ ọ̀ akínú dà akọ́bà mi lẹ́nu dà ó mọ́lú yìí nkọ́ yẹlẹ lé ló wà lẹ́nu dà yẹlẹ tó ọ̀nà bàtà kàtọ́ yẹ. ó mọ́lú yìí ọ̀bà ọ̀bà ìyá yẹlẹ inú bá yẹ kàn akínú dà yà akọ́bà mi lẹ́nu dà yà sọ yẹ kó yẹ lóṣù kó nàkó yẹ lọ àmì àbá ọ̀bà ìyá yẹlẹ ló mi lóyún ní tura yẹ sọ. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ òun náà ń akóso ẹgbẹ́ ẹgbẹ́ tó wáyé káyé òwe tó bẹ̀ lọ sẹ́yìn mẹ́rin náà bẹ̀ lọ sẹ́yìn tó bẹ̀ lọ lọ. gbogbo ní ẹ̀rọ ọ̀nà kọ́sà àmọ́ ọ̀nà yẹn wọ̀nà fún ẹgbẹ́ tó wáyé. lóòrè ẹ̀yẹ́ ń wẹ̀ lọ́sọ̀ tó yẹ kíkà akọ ẹ̀ka akọ ẹ̀ àmì ọ̀nà yẹn wọ́n yóò tẹ̀ yọ̀ náà wọ́n yóò tẹ̀ yọ̀ náà ọ̀rọ̀ àwọn ìyá wọn omolila kana kato waye do wa ya fa so no hana hana dan ala ba ya yo do kuso ma kere ka e ju wala na do sile ka ko do wala kuna wa ba yi kuna do sile ni ne amen so ga ne ka wa islam se pai abeke ne ala ku wa ye eh no ni ka ni do ni ka sile no no ona ka ka abeke no no na on ne ki ko ja Para, no, no nomu la kan jolo kɔba sɛrɛ sɔbili do kutɔ yi nɛ na yɔnu su mɛ ni ɛnɛ mi nu zu ɔnu yɛ alɛ bi na ɛda asɔba tɔ muso yɛ bɛ tɔ kɔɔlu ɛna ɛna ɛna ɛna ɛna ɛna ɛna ɛna kɛkɛ yi ike kɔkɛ yɛ yɛ ɔkɔ kɛ yɛ wa isɛ mi yɛ kɔkɔ ka yɛ ɔmu yɛ ɔmu yɛ kɔkɔ tura yɛ so ɛna yɛ yɛ ama ulaika alaihim salawatu min rabbihim wa rahmah omori wa kai emuru no omori no na ka kuwa alamu no omori no na ka kuwa wa ulaika humul muhtadun emuru ne ne ena ni takai omori omori kidi omo na wado alaika kun ni ne no do dai ka tuwa ne no do dai ka tuwa ne amin amin amin umu salama sun tumu radiyallahu anha ona ka yi dai ọba ni abu salama anabe elion olóòtú ní ẹni àìsàlámà àmì àti ìyàwó mùsàlámà ọlọ́run náà yóò tó mọ̀ ní àná ọ̀kìtọ́ náà yẹ ẹ̀ ọ̀rọ̀ bíbí ẹni yóò tó mọ̀ ní àná dábàá ní ìdáyé ojú omi náà kàpọ̀ ọkọ ní nkátó ọdú ẹni kátó yẹ ní ọdú dọ́kà ká iná lèláàrí wà iná ilé ìrọ̀dúró aláwọ̀ àti nífi ló ṣe dàbí wà àfẹ́rífẹ́lẹ́ fáyọ̀ mi nà kọtọ́nà mi wò kí dọ́mọdé kàlíkà ìnà lẹ́láyé wà ìnà ilé ìrọ̀jò ó mo ní yìí nìyí ìdálé ìrọ̀lẹ́ ìdálé ìrọ̀lẹ́ ọ̀hún náà ẹ̀ lọ́kọ́ yọ̀ọ̀kà aláhùnmá ẹ̀wọ́n mo ní àdínní fi mo ṣe bá hàmì ní katalóna wà àkọlí fẹlẹ ẹ̀ka ìrọ̀ mi nà dùn sẹ́ni yóò ìdààmú náà pàrọ̀ fún mi wọ́n tún bẹ̀rẹ̀ kàwọn àwọn ọmọ ìgbọ́n sẹ́ni yóò ìdààmú náà pàrọ̀ fún mi. ìjọba ni a bẹ sálámù ọ̀nà náà kàn ìjọba ni ká ọmọdé sẹlẹm lọ ọṣẹ kẹkẹ lọdẹ mẹni mẹ bí wọn náà ka alahuma inna lillahi wa inna ilayhi rajo alahuma akéwìn fi musibati wa alukọlẹ fi nafa yọrọ minha dọmi náà lẹ ọmọ mi rà lẹ dọmi náà kú bá sọ wọn lẹsẹ kẹlẹ bá sọ wọn lẹta ẹni kú náà wọn lọmọdé àti bẹẹ ẹ ọ náà fún yìí. ẹ̀wọ́ bá yọ sọ́ọ̀nù lèlè yóò dà yọ lóògùn ló kó rẹ̀ ẹ̀yọ́ kò kó rẹ̀ ẹ̀yọ́ lè dá ọlọ́wọ́ náà wúlò ìrànlọ́wọ́ mo jà kí náà ṣe náà ló bá yọ lóṣù yìí náà yẹ ọkọ̀ àwọn ẹni yìí kà dóńtó mo ní sọ̀rọ̀ bá àrẹ sọ̀rọ̀ afọ̀rọ̀ lọ́wọ́ àkọlé وأكملهم أجمعين أنا أنا نقول لنا أنا بقول لنا أنا جاي أحبها وبكاي إسلام رواح ومن قصص رواح on tó mọ́lé muhammad báwo ni wọ́n kọ́ máa yẹn dájú tó mọ́lé ọ̀rọ̀ yẹn wọ́n mọ́lé wọn wọ́n ṣe ní ọ̀rọ̀ ara wọ́n ṣe ní ọ̀rọ̀ ara wọ́n ṣe ní ọ̀rọ̀ ara wọ́n lọ́wọ́ bá yẹn ni wọ́n lọ́wọ́ ṣe yẹn ni sẹ́ni yẹn ni kábàámà lọ́wọ́ wọ́jà ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ àná wọ́n máa ká káyọ̀ yẹn asọ́gbùrù màkíjà kò láyé tẹ́kùbù ọ̀kùnṣùn abẹ́tàkà yẹ ọmọ ọlọ́ ẹ̀wọ́ sùúrù ẹ̀ ìsọfúnra ọ̀bọ̀rọ̀ abẹ́tàkà yẹ ọmọ ọlọ́ ẹ̀wọ́ mẹ́gbẹ́ yẹ inú rẹ̀ ti ká mẹ́gbẹ́ yẹ fún tuba sùúrù ẹ̀ sùúrù àbẹ̀yẹ sùúrù ẹ̀ àwọn sùúrù kàdé ọmọ wa dé ìlú ọmọ wa sùúrù kàdé ọmọ wa bẹ́ẹ̀ náà. ọ̀sọ́mìnira ọ̀sọ́mìnira ẹgbẹ́ wọn lè ilé tó gbọ́ mẹ́rin òkúra lọ ọ̀sọ́mìnira ọ̀sọ́mìnira. jẹ́nẹ́rẹ́ ọ̀sẹ̀ ìka yẹ ẹni sọ fún mi ọ̀nà yẹ ẹni sọ fún mi ọ̀nà wọ́n ti lè lè yí ọ̀nà yẹ ti lè lọ́wọ́ sẹ́yìn òkú yẹ àkóyè yẹ. kira mara yi isu ọ̀rọ̀ ara rẹ̀ ẹ̀mú náà kẹ́kẹ́ ọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́run ẹ̀mí lọ́yà ohun àwọn ohun àkọ́wọ́ wọ́n ní sùn wọ́n ní sùn kẹ̀kẹ́rẹ́ wọ́n mọ̀ lọ́yẹ̀ tasama wọn láti sọ́kè akọ́ta kọ́lá wọn wọ́n mọ̀ lọ́yẹ̀ kama ya tawfi kọ́tọ́ من الأمر والقتصر كلا طرفي قصد الأمور ذميم تسمى وينادين إلى يسر تسمى شوها تسمى جاءوا إياك إلى الراهي ولا تتوب حقك كله حقك تجد يرواه سبحانه وأبقي فما يستوفي قطر تريب جرى لنا مكتا كومبورو أنا لا أكون بكم أنا كتنا بعدين ولا تكن في شيء من الأمر والمكتسب كلا طرفي قصد الأمور جميل أصول أنا أنا أصول أنا أنا يا الله تعالى سمع الكاين أنا أنا ọ̀nà yìí kẹ́kẹ́ wọn báyìí nílẹ̀ yẹn náà lẹ́yìn ọ̀dẹ́ tẹ́ lẹ́yìn tẹ́ kẹ́kẹ́ wọn ọmọ náà bọ̀ ọ̀hán wọn nìyẹn ọmọ náà bọ̀ ọ̀hán yẹn nìyẹn ọmọ náà bọ̀ ọ̀hán yẹn nìyẹn amen amen amen amen. ọmọ yìí oṣù kan ní sùúrù yàgbọ́ pọ̀ mọ́ ní kàrà dẹ̀ dúdú sùúrù yẹn ní ẹ̀yà dúdú sùúrù yẹn sẹ́ dọ̀ọ̀gbà bọ̀ yàtà bọ̀ yàtà. أبايا دور هكذا وعاشرهن بالمعروف ومن يتعب شرط يتعب ومن يكون سيدنا سيدنا سدنا ولا بيرودي أما kai ono na ma ni ho diri ma ni mo na do kai lo do so ni ni o ti mo lo ani ni na dai e. o ni ni ni do na so na ra ko ya ra awa ka ni ka na de ni ni ka na ka ka ko ni ra ka do e ni na da mu ka ama yo ana ne pra ku ana ni ko ko ni ni ana na ra ka ya akwa ko ka ni ra ka ya ri ka ma ka ra ka ya ra lọ́dọ̀ sí ayé yìí amen amen amen sẹ́wọ́n dẹ́sẹ̀ náà dèmí sí i. èyí wọ́n yẹ kọ́ ká yẹ ẹ̀kúni solution bẹ̀rẹ̀ àwọn ọmọ mi yẹ dẹ́kúni solution ẹ̀rọ kú yẹ mi. ìjọba mi sọ yẹ àwọn ọmọ rọ̀ fún mi sílẹ̀ ẹ̀rọ wọ́n yẹ náà àwọn ọmọ yẹ fún mi sílẹ̀ ẹ̀rọ wọ́n yẹ náà sáré sáré ọmọ yẹ mi ní zero. ìjọba tó tẹ̀lé ọkọ̀ muna wadda fahimi muna wadda suna ne ne amen amen an zo mai mai kuma ne wannan kakare sai ya aka mana kun fala tabu alaihi nasabila inna allaha kana aliyan kabira ishe mai ya sa sa ne ibu ka ja gidan da ake da a su kun mai fa da biyo domin shi don ba sai ko ba eh o mu ka wani wani o mu wani wani ne kauna don ya mu wa ba mu mu hira duk sai kɔni pɛba yɔ ɛwɔ nyɛwudɛ nunu ba lɛri kɔ wɛrɛ susu muna wata ba yi muna to seya amen amen amen ɛhɛ ɛwɔ yɛ lɛ yɔ musulman yɛ lɛ yɛ yɛ yɛ lɛ wa lɛ yɛ wɔ lɛ lu sɛ wusu wusu tɛ a so n'a ko lɛ muna wata ba yi a so yɛ lɛ wusu ọ̀hún àtúnṣe ẹ̀ka ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìṣúlẹ̀ kẹkẹrẹ pẹ̀lú ṣù ọ̀kìrì ṣù ẹ̀wọ̀n ẹ̀yọ sílẹ̀ ẹ̀yọ náà ọ̀la ìyàdí sílẹ̀ ẹ̀yọ náà sílẹ̀ ẹ̀yọ náà ọ̀la ìyàdí ìṣẹ̀ ìjọba náà pẹ̀lú ìṣúlẹ̀ kẹkẹrẹ pẹ̀lú ṣù àdínlẹ̀ ìṣẹ̀ wasabirọ oríṣiríṣi ló lọ àtọ́lọ́sí lẹ́yìn rẹ̀ oríṣiríṣi oríṣiríṣi yẹn kẹkẹ iná aka ní àbáyé ìmẹ̀rẹ̀ yà iná aka ní ìrọ̀lẹ́sẹ̀ iná aka ní àbẹ̀ àkókò ìmọ̀lẹ́ gàràdẹ̀ yà àbí oríṣiríṣi yẹn wọ́n wọ́n lẹ́yìn lẹ́yìn ẹ̀yìn ní nyẹ́ nílẹ̀ yìí ẹ̀yìn ìdàkùn kàfẹ́ kúlẹ̀ ní òmòrè mọ̀ àkẹ́dá. صديقك لا تلقى الذي لا تعاتبه فعيش أيضا أو صنع أخوك فإنه مقرف ذنب مرة ومجانب فمن الذي ترجي سجاياه كلها كفن لنا رجلا أن تعد معايب إذا كنت تقول الأمور معتدها وأنا في وقت ظهورا كان واسع وضعه صديقك لن تلقى الذي لا تعاتب لا اله الا الله قتلوا غير الكهرباء امام لم يتمنى فيقول او لا حق فانه مقارف ذنب مرة ومجانب ونظر لك أرجو أن لو توليه له مكا أما إذا لو أنا أقول لك إذا نعم أقول لك يوم الكلام إذا كنت لا تشرب مرارا على القضاء ظميت فأي الناس تصفو مشاعر وإن روحي أبلغ بقولي بقي كل من الناس يجي بقول ظميت أولي أهونك أولي أهونك فأي الناس تصفو مشاعر ألوه إذا كان منك تايمة أنا أقول لك أنا أنا أقول لك ما أقول لك أنا ahyɛ mo dɛ ɛyɛ akyerɛ fɔ n'oyɛ ɛnu wo yɛ wɔn mo na atene wo yɛ wɔn mo ba ɛyɛ ekyi na yɛ de ehyia wɔn bɛ bi yɛ ɛyɛ kɛnɛ hyɛ paka akoso nyɛ wɔn yɛ asɛm a kekere akɔrɔ yɛ ni yɛ yɛ wɔn mo bɛ wo ɛyɛ ekyi na yɛ yɛ ɛbɛ bɛ yɛ ɔne hyɛ ɔda ɔne hyɛ ɔda atene wo yɛ yɛ wɔn mo bɛ wo ẹni ẹtwi náà bẹni agbára ọmọ ẹnna rògbò fàfọmọ ọmọlá àyànà lọwọ kọrọ ìdáyọ yẹn ṣe fi ṣe kọmá kọrin bá ọmọ ẹyẹ ọmọ wa ọmọ àyàtọ̀ sí ìlú kọrọ kọrọ ẹni wọn níbi ẹni wọn ẹyẹ ọmọ wa ọmọ ẹyẹ ọmọ yẹn ṣe ìlú kọrọ kọrọ rẹ. فصبرا لنا أجل يسوع إسرائيل نما فرجعي يشفي سقما قريبا يشفي سمي أملكو أنا بعمل كوبان كاي أنا كاني ونيا يشفي يوم ولا من أول فرجع سلالين وصابرين وصابرا أمري أمري سوزنا نلو أتلو سوزنا نلو أجي هو صفات المؤمنين والمؤمنات من خلال سورة الأعداد الآية الخامسة الآية الخامسة وثلاثين أجو قمري إنه نرو أتنون ينهر إن سورة الأعداد إلى على قراءة وتريك أو لا وتريك هنا لا تكلمني أنا سيقول أنا قائل ọmọdé ló kàlẹ̀ iná mùsùlùmí iná wọ́n mùsùlùmá wọ́n mùmíní iná wọ́n mùmíná wọ́n kọ́ọ̀nìtì iná wọ́n kọ́ọ̀nìtà wọ́n sọ́ọ̀dìtì iná wọ́n sọ́ọ̀dìkọ́ wọ́n sọ́ọ̀dìrí iná wọ́n sọ́ọ̀dìrọ́. دمرك والخاشعين والخاشعات وكلا طالهم أتوي على طالهم أتنبك كاي أين الحلوم به أين الحلوم به إن المرو أتنا نانا إن الحلوم به إن المرو أتنا نانا أنا وامري ما يمين ọ̀nà bí sọ́nà ọmọ yìí èsì ọwọ́ ọ̀nà báyìí iná báyìí kan yára òhẹ́ mọ́lú wáyé àmì ọ̀yẹ́ yìí wọ́n ọmọ yìí àgbẹ̀ ìlọsẹ̀ bá wọ̀ ọ̀nà yẹn nínú àgbẹ̀ ìlọsẹ̀ bá wọ̀ àgbẹ̀ ìlà ọ̀sẹ̀ bá wọ̀ ọ̀yẹ́ ẹ̀dí dẹ́dẹ́kù ọ̀sẹ̀ bá wọ̀ ọmọdé ọ̀ka yìí wọ́n yẹ ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من امره يسرا òun kan tó lẹ́nu kàkà ẹ́ ó ní wọ́n lọ lórí yẹ́dẹ̀ aláwọ̀ makaraja dọ̀dọ̀ lórí dọ̀nà àmọ̀rọ̀ tó yá iná bẹ̀rẹ̀ wọ́n lọ kọ̀ sí lọ́nà àpọ̀ dọ̀dọ̀ mi jẹ́ wọ́n ويرزقه من حيث لا من حيث لا يحتسب دول لو مري ام دي ولا لك كاي او كتولي او شيء دول كاينا دول من يتق الله يجعل له من امره يسرا وتقول لك كاي او ما لو مري ان ابرنا انا مراتو يا ان ابرنا انا مري مراتو يا mun na ba do me na wa ya ne do mi dai do me ba tana ba ya amen amen آمين إذا الذي أنا أبو هريرة رضي الله عنه أنا كان كان سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج صلى الله عليه وسلم الفرج ojú ọmọ yìí sọ̀rọ̀ mọ́hálà ọ̀sálà nínú kí abọ́yọ̀ ọ̀dọ́ rẹ̀ ọkọ̀ ojú ọmọ yìí sọ̀kọ̀ ojú ọmọ yìí sẹ́físẹ́má bá kóòdà yìí náà jánu ọmọ yìí dókítà ọmọ yìí kàwọn yóò mọ yìí ọ̀hẹ́ yẹn àti ẹ̀bìrẹ̀ tẹ̀rẹ̀ wọ́n mọ yìí ọ̀hẹ́ yẹn àti ẹ̀bìrẹ̀ tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n oh, tó irelu ira rẹ atahẹrisi ira rẹ àti sọlẹ atahẹrisi ira rẹ atahẹrisi rẹ kọ́ ìṣọ́ ọmọ náà ìrí ìtura iná rẹ ṣe àná abẹ̀dẹ̀ náà ní ṣe àná abẹ̀dẹ̀ mìíràn ló ṣíra ní ẹjọ́ báyìí nìyẹn tɔdɔ sira ni dɔba ye àwọn yìí lórí yà yíṣu lórí yẹ yìí nà àbúkọ́lá yẹ káyọ̀ wọn náà ẹni sọ̀sà sọmọdé yìí sọmọdé àmà bàtà lómọdé káyọ̀ wọn bẹ́ẹ̀ báwọn ẹgbẹ́ kẹ́kẹ́ tó tapọ̀ lọ wọ́n yẹ mọ́ yìí yà yìí wọ́n yẹ yà yìí ẹ̀rọ mọ́ yìí yà yìí èyí yà wọ́n wá bí wọ́n. komori obo lɔbɔ nɔ ana sɔsɔ ka ye ima na wɔɔgo ɔna sini ka ye wɛma mɛyiba wɛma mɛyiba ɔma na sara ima na wɔdi ayɛ tɛtɛrɛ ima na wɔdi ayɛ tɛtɛrɛ ima na wɔdi ayɛ nanu bɛ nɔɔni nanu bɛ nɔɔni mɔtɔ mɔdi rɛ ina bi se mɔɛ adi bɔnɔ jaba ɔni alimama tirimisi ɔnɔ gabɛ jɔn tó mɔdi akara yɛrɛ jɔn tó mɔdɔ kiyere. والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار صدقة إيمة أيوة إيمة ذنبي إيمة دوم يقومي أنتم هيك نيمي لها أنتم هيك إني أمي لها إني لها أنتم مريض صلى الله عليه وسلم دعوا مكين يوكاي لكاي ما نقص صدقة من مال ما نقص صدقة من مال كصدقة مما هو جوجوها ẹ̀wọ̀n ẹ̀kú mẹ́ni wọ́n ta lọ́nà bọ́sọ̀rọ̀ náà hàn náà ọ̀sán náà lọ́nà náà yàn ó ń tún ọmọdé ọkọ̀ ọ̀gẹ̀ ha àǹsán náà lè ká ẹ̀ ọmọdé lè ṣe mìíràn kò wá mọ̀ ìlà òkò yára dọ́mọdé dọ́ọ̀sí dọ́ọ̀sí dọ́ọ̀sí ta dọ́ọ̀sí àwọn ìṣúta mọ̀njẹ́ abẹ́lá sanati fọlẹ̀ wọ́n aṣọ wa mìsàlẹ̀ ha.

ee ɛtɔrɔ akata ewu yɔ nere anine ya ele yɛlɛ ɔbɛ yɛlɛ ɔbɛ yɛ kaa lɔka ya ɛkɛ yɔ dɔ ya tɛm ɛyi yɛlɛ bɛkubura yɛ ɛbɛ n'a sɔrɔ mi rɔbi ɛkɔl adawi ya yɛlɛ dɔkubura yɛ dɔmɔ naani dɔbɛ yɛ ma tɔn kasi na yɔ nyɛ sɛ iyɛ ɔbɛ yɛ lɛ ɔbɛ sɛ mo nere kaa ẹ máa pèsè àìsàn lọ dọ́kítọ̀ ní kọ̀yà ìtẹ́ rẹ̀ àgọ́sẹ́ náà kókè lọ́kẹ́ tọ̀ dẹ̀wúyà olómọdé kẹtẹ ọkùnrin kẹyà ìtẹ́ rẹ̀. ọlọ́run náà yà ìtẹ́ dáwọn ẹ̀kọ́ bọ́lá ẹ̀dẹ̀ ẹ̀wọ́n ẹ̀hìn tàbá bẹ̀rọ̀ bẹ̀ àtọ̀ àdẹ̀wúyà ẹ̀dà ìjọ wọn ẹ̀kọ́ bọ́lá ẹ̀dẹ̀ ẹ̀wọ́n ẹ̀hìn tàbá bẹ̀rọ̀ bẹ̀ àtọ̀ àdẹ̀wúyà wọ́n tọ́lá bẹ́ẹ̀ ọ̀sẹ̀ nípa yìí ó tọ́lá tù yìí wọ́n akẹ́kọ̀ọ́ ó tọ́lá tù yìí wọ́n akẹ́kọ̀ọ́ àgbà wọn ni màá bẹ́ búrẹ́dì owó akọ ẹ̀ bàrà akọ ẹ̀ bàtọ̀ láàrin ọ̀rọ̀ kẹta wúlò nípa yìí ẹ̀ wá kàmá kó ọmọ àyìnbá sàkàmá sẹ́lá wọ̀ ọ̀ bẹ́ẹ̀ kàdà wíyà ọ̀kì tọ́lá tù yìí wọ́n akẹ́kọ̀ọ́ dọ́nà dọ́nà akọ ẹ̀ wọn wọ́n wá tọ́ ọ̀nà wata da goya kiroka to to tu yim o so shabaka dogo na yo bata dawo yo ni kai u to na ma to en na yo ko ke na heza en na bauta u ma ba ya to da me ka ni kai ma ko bre de ra me ira e wo hu o mo ri se ko e me o mo ri se me ida wa en ka ora kan ko ko mo na ka ti man ja abela sanati falahu ashru ọ̀tọ́ náà mọ́ ìdítọ́ rẹ̀ a náà mọ́ ìdàkò yára òzè ẹ̀wọ́ náà mórí èsì iṣẹ́ ọ̀tá dọ́ọ̀sì ọkọ̀ múrẹ̀ ní òwúrọ̀ náà lọ́sí mọ́ ọ̀dọ́nù náà anáwó paisa lọ́sí mẹ́yìnlá múnabọ́dọ́ báyé dọ́síra ní ẹ̀yìn múnabọ́dọ́ báyé dọ́síra ní ẹ̀yìn amen múnabọ́ yóò kata yára yẹn wọ́n mi sadaka ẹ̀yẹn wọ́n mẹ́yìnlá amen amen sọ́yìn yóò di pẹ́yìn wàláhìn azim wàláhìn azim ọ̀yẹ́ ló wà lápàdà àbùkẹ́ ẹ̀yẹ́ ló wà mẹ́ ẹ̀wọ̀n ọ̀hún mẹ́yìn ẹ̀mí ọ̀bọ̀tà ọ̀hún mẹ́yìn ọ̀la kẹ̀lá sí. bí ẹgbẹ́ níṣẹ́ sọ̀rọ̀ bí ọ̀nà àṣẹ ẹgbẹ́ yẹn lẹ́nu tó ń tó mọ̀rí sọ̀rọ̀ wọn bá da sọ̀rọ̀ ẹni wọ́n àgbẹ̀ lọ́sàbí ni dẹ́kun ẹ̀kẹ́ ní ẹ̀yẹ ìdí náà yìí kìtà yẹ ó sì yìí máa mẹ̀rú sùn bẹ́ẹ̀ kí sọ́kọ́ ìkàwé ìlú kan náà kìtà yẹ lẹ́tàwó kánà bàkìrìdà lẹ́tàwó kánà jẹ́dìdà lẹ́tàwó kánà kàmẹ́rà olórí mi kúnà kàná ọ̀rẹ́ yẹn wà lẹ́nu dọ́kì lẹ́tàwó kánà bàkìrìdà lẹ́tàwó kánà jẹ́dìdà lẹ́tàwó kánà kàmẹ́rà ah ayé ọ̀nà gègé ayé ọ̀bọ̀ wà wá ayé ọ̀bọ̀ ìwọ̀n ọ̀nà náà lè ṣúdá ìkísà kàwé nù àwọn ọmọdé àwọn ọmọwọ́ wa àwọn ọmọ ìwọ̀nà ìjọ ọ̀nà náà rẹ̀ ní iṣẹ́ kàwé nù lọ́wọ́ náà lórí náà ní iṣẹ́ kàwé nù lọ́wọ́ náà bẹ́ẹ̀ kọ́ wọ́n lè kà pọ́ ọ̀rọ̀ rọ̀ dáná ṣe àkẹtẹ ọṣẹ àkẹtẹ ìjọ ọ̀nà èṣù lọ́sàbí mi tó ń tó òmùrí bẹ́ẹ̀ kàwé tó mẹ́rin kàwé tó òmùrí wọ́n kọ́ náà wọ́n ẹni wọ́n ẹni bíbẹ̀ ilẹ̀ ẹni mẹ̀rẹ̀ rọ̀ ìtọ́ kẹ̀kọ́rọ́ ló yẹ ẹ̀jẹ̀ kẹrọ. dodo lórí alùsọ́kọ̀ sọ́lọ́ lọ́wọ́ alẹ́ ọ̀sẹ́lẹ̀m dọ́kàrẹ́ ilé ńgbóná mórí àkàyọ́ dodo mórí àkàyọ́ ní kárẹ́ ní àbọ̀ mẹ́rẹ̀ gẹ́gẹ́dẹ́. ọ̀gọ́dọ̀ náà ẹ̀ dọ́kà kàyẹ́ lókè náà gbogbo lòun mọ̀lá sí ó bẹ̀rẹ̀ àmọ̀lí sí wa lókè ní ìtòṣọ́nà ọ̀zọ̀ kò rí ẹgbẹ́ rẹ òsọ́nàṣì òṣèlú náà ọ̀dẹ̀ lọ ọ̀nà mẹ́rin ṣe ọ̀kan náà tẹ́sán náà ni ìjọ rẹ̀ dẹ́rẹ́ ká òsèkí gọ́míṣọ́ ọ̀dẹ̀ yọ mmanu tó sílẹ̀ ọ̀rọ̀ ọ̀nà nínú ni lẹ́yìn táwọn ká nàbà ìdá ààrẹ òsọ́nà ọ̀yà kó lówó náà wọlé àwọn tó ṣẹlẹ̀ ẹ̀lẹ́bàá nínú náà wọ̀ ɛhaya sɛnɛ bɛ kuma ka ye lɛtɛ o kan na jate da a y'a fɔ wa dɔw t'o mɛn kikalo na ne ye ɛhɛ dɔw na lafiya o sɛ alu a ko ko mɛ yira a ko ne si ko. laitahu kana jadida aya neno ano ano bo wade isa wuri tushama ne banyuna wa eh zaru kuma kai laitahu kana kamila don ko mori kai ito ne eh, eh. ah, ni hehe ali sa ki to no se mai na isa jeje ono se mai o mo ne ba bisu do mo ni tushama ba ko le utu ni tenti te ya agobe sona ono se mai ni ono ìjọba yẹn ka àkúṣe ní tíyọ̀ náà omori ma ń sinmi tara ọ̀rọ̀ ọmọ náà yẹn lẹ́yìn àwọn káàna kàmẹ́rà ayé yẹn ní bọ́ ìlú de akutuṣẹ́ mi àrígbà yóò lábọ̀ akutuṣẹ́ mi àrígbà yóò lábọ̀ tẹ́sán náà abẹ́ yẹn ní mọ́ni náà mẹ́ ẹwà yẹn mẹ́ abẹ́ yẹn ní yàrá ẹwà yẹn mẹ́ yẹn àwọn tó wọ́n ti máa mi mùsùlùmí ni yàrá òtún ìlà wọn dàbí ẹni kó omori náà aṣọ ẹ̀ tẹ́tẹ́ náà fọ́fọ́ máa yẹ ọmọ yẹn àwọn ọmọ yẹn kà yẹ ọmọ yẹn ni ọmọ náà ìlàwú náà wọ̀ ọba bàbá yìí dẹ ọba súnmọ́ ẹ̀ka yìí sóńdẹ́sì ìní mọ́tò bá sọ̀rọ̀ dọ́mìnì tí omi ní gáà àdúgbà yà múnawọ́dọ̀ wà yìí múnawọ́dọ̀ wà yìí dẹ múnawọ́dọ̀ wà yìí amẹ amẹ ẹsọ̀rọ̀ káyà kàrà nànà ẹ̀hẹ̀ kàkà fífi kẹ̀kẹ́ kẹ̀ zaka fífi kẹ̀ amẹ ẹ̀mẹ̀ wọ́n yìí amẹ zaka fífi kẹ̀. زكاة الفطر أنا مولي أنا توي أنا إذا نقول الله انا الإمام أبو داود انا ابن ماجه أما داود ابن عباس ابن عباس كان فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وتهمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات صلى الله عليه وسلم إبن بفكين أنتم لي صلى الله عليه وسلم أو من زكاة الفطر أبادو أو ما أبادو قبل iṣẹ́ náà kàkà yẹ ọba ànàdá náà báwẹ̀ òye ọ̀ẹ́kẹ́nẹ́kẹ́nẹ́ ẹni rà kẹta ọ̀ẹ́kẹ́nẹ́kẹ́nẹ́ ilé bìlọ mímẹ́ ẹni mọ̀ náà ṣe àdáwọ̀ ẹni mọ̀ náà ṣe àdáwọ̀ àwùjọ náà kà yẹ àbíyí náà bẹ́ẹ̀ pítì bí i àmàlí àyẹ̀ ní ìmákùnrin tọ́sí ká ẹ̀ka ọ̀nà kọ̀ọ̀lọ́ yìí náà ọmọ kàkẹ́nẹ́kẹ́nẹ́ ọmọ kàlẹ́rẹ́ mọ́lá ọmọ kẹ̀kẹ́ ayé ìkúwò yọ bẹ́ẹ̀ ni wọ́n ti nà nípa ọ̀pọ̀ ìṣàkínú ọ̀ntọ́mọ́rí wà kọ́ ọ̀nyọ́ dọ́ọ̀mọ́rí yìí dọ́ọ̀sẹ̀ ní náà wọlé ó ní wọn kó yẹn náà àbíká ẹjọ́ káfíń sọ́ọ̀rẹ̀ yàgbọ́n ní olùmọ̀kìtì gbàsẹ̀ ní ẹ̀sìn òkú à ní ẹ̀ náà rí kìá ṣẹ́sìn òkú à ní ẹ̀ náà rí kìá wa. dọ́bà kan kan ọ̀gbọ́n náà ní ìgbà kan lọ dọ́bà ní ká ọmọ ẹ̀yìn jù ọ̀nà ìgbà kan náà mọ́rí ọ̀wọ́n náà wọ́n náà ọ̀wọ́ ọ̀gbẹ́mọ́lára àpẹ́ ìdì sára kankan yẹn wọ́n náà wọ́n akókò ìdà kọ́ọ̀bù àtẹ́lẹ̀ sọ́nà ọ̀dọ́mọ́ rẹ̀ ni a ní kọ̀nà kò jẹ́ ìlú tọ́bi káyé bọ́kọ̀ kó bàjẹ́ nínú ọ̀nà a máa ní kọ̀nà kò jẹ́ ìlú ọ̀nà rẹ̀ bọ̀rẹ̀ olórí tó sí ọ̀gá náà yọ lọ́bàlẹ̀ ìlú. àṣẹ bí mẹ́rin ṣe é ní mọ̀ أي أحد كأي ويقولوا بني كأيسة الأعلى سبح اسم ربك الأعلى ويقولوا بني إلى فوتين أنا فاهمنا قد أفلح من تزكى وقال سيدنا الله إلى كان سيدنا الله أظن أنها أول كفاية أو الزكاة أكي زكاة الفطر أمرها كذا زكاة الفطر أمري يا لكم أنا سيدا من أحباب وطراو إلا من من أحباب وطراو يوم ينحكى لأن الزكاة قربة من القرب وتورط للصائم من اللب والرفث وليس الكافر من آلهة sọmọ bi ka yi zakɔnɔ o kɔla yɛ kɔɔ fɛ de yɛ amɔ bi lɔsi ka kɔmɔ yi dɔnna nana ka ka yi ɔba mi ɔlɔdi bɔwɛ dɔw ni o na kofia nɔmɛ ɔma ɔma ala wɔ nɔ alikaw bɛ yɛ yɛ lɛ lɛsɛ nɔnɔ nɛ ɔlɔ bɛ dɔn kɔmɔ dɔba yi zaki dɛ sɛbi ɔgbɔn ma ɔbi ka yi wa bɛ dɔn yɛ alakudorotu ala ɛsɛrɛ bi ha wà ní kẹtọ yìí sílá kan lọpẹ ẹwù kẹtọ náà bẹ ọba kàtà yìí wà ní ní hóore àti tẹwù tẹwù ọba náà yà kẹta wọn wà ní tó jẹ nìyẹn olúwa mi náà wà nìyẹn wà ní ní hóore ìníyàwó ẹkú yẹ kí àtẹkù ìjẹgbà wọn bàbá mọ́nà ẹkú ẹrù ọ̀yára dáa kúkú yẹn náà yẹn wọ́n bẹ tẹ́ yọ̀ oṣù àbùkọ́ ọ̀yìn làkà oṣù àbùkọ́ ọ̀yìn làkà aisha bɛtɛ ɔ a bɛ mun ɲɔgɔn na wɔyɔ ara wuya yɛ o sɔ bɔ kila kɔnɔ wa yɔ o sɔ bɔ kila kɔnɔ wa yɔ.